أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعوكم على سبحانه وتعالى أترون كاتن جفون النبي محمد صلى الله عليه وسلم ètò àdáàbò dúnìyà wà dín eléyìí tí ó kún fún ẹ̀kọ́ ọlọ́kan òjọ̀kan tí a fi ṣàyèrè tí a sì fi rí alùkẹ́yà ọmọdé fi ní ti dáadáa tí àwọn olùmọ̀ wa Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ ní ògbómọ̀ṣọ́ ń bí wọ́n tún ti wà ní orí ètò ní èní láti bá a tẹ̀síwájú lórí ibi tá a bá rọ̀nà dé bisimilá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. a sì ń bá àlàyé wa lọ lórí àwọn ọlá eléyìí ti ń bẹ fún ìmà ká wá mà nípa tọlọ́n ìmà nípa ọlọ́run wí ànábì sallallahu alaihi wasallam sọ ìmà nípa ẹ̀sìn islam nínú àwọn ọlá eléyìí ti ń bẹ fún ìmà yìí òun náà ní wípé ká wá ìmà nípa ẹ̀sìn ká sì ní àgbọ́yé nípa rẹ̀ àpẹẹrẹ ńlá ló jẹ́ o. lórí pọ́lọ́wọ́n ọba ó ro rere ròyàn nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ ilé ìtì aṣíwájú wa Muawiya ibn Abi sofiyan Sufyan radiyallahu anhuma tó gbà wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam ó ní sami'tu àdìyẹ sallallahu alayhi wa sallam yaqul man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din ẹnikẹ́ni. tọ́lọ́run ẹlẹ́dàá wa tó bá ro rere rò ẹnikẹ́ni tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá ro rere rò ìfaqihhu fid-din yóò fún ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn. àdìsí yìí alimami Bukhari àti Muslim àwọn ni wọ́n gbà wá. tá a bá wo ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ nínú àdìsí yìí. eléyìí tó hàn fòtòfòtò lára rẹ̀ ní pé bọ́lọ̀ ń bá fúnyàn ní àgbọ́yé nípa ẹ̀sìn àpẹẹrẹ ni pé ọlọ́run ro rere ro lágbájá yìí ọlọ́run dákun sí wa lọ́kàn nínú àwọn ẹni tó ro rere yìí rò àgbọ́yé àdéhìí wa ni pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ní àgbọ́yé nípa ẹ̀sìn ọlọ́run tí ò mọ̀ ń pa rẹ̀ tí ò yé e àpẹẹrẹ ni fóònù náà lórí pé ọlọ́run ọba kò ro rere rò ó ọlọ́run dákun àdáhùn ńlá yìí má fi sàwà ọlọ́run dákun àdáhùn ńlá yìí má fi sàwọn ọmọ wa ọlọ́run dákun àdáhùn ńlá yìí má fi sí àwọn mùsùlùmí àwọn ẹni tí ń sojú kòkòrò láti mà nípa ẹ̀sìn wọlọ́ so eléyìí túmọ̀ sí pé ó dájú pọ̀ gbádùn nǹkan sì ń dọ̀la ìgbà tó ti pé òun fojú tẹ́ńbẹ́lú mà nípa ẹ̀sìn ìmọ̀ nípa nipa Islam òun fojú rínà reina òun wò pé kò já máa kankan òun wò pé kí ni fi dà ayé yìí náà sá nìta ẹ rí i bá bímọ mẹ́rin márùn yìí máa sọ̀rọ̀ bàjẹ́ ká tó darí ọ̀kan nínú àwọn ọmọ yẹn lọ síbi kọ́ lọ kọ́ mà nípa ẹ̀sìn nítorí pé àwọn ọmọ sọ pé bàbá fi lé kí ó kí ó kí lọ́ọ́ dà lọ́ọ́ dà kí lọ́ọ́ jẹ kí lọ́ọ́ dà yìí náà lọ́ọ́ jà lọ́dọ̀ tí wàá yé yìí náà sani sá. kódà ẹni tí ó fi ọmọ alẹ̀ gan ike kọ́ lọ kọ́ kí ó wọ́n á ti fi wọ́n alẹ̀ kan lọ kọ́ kí ó gidi kí ó eléyìí tó yanrantí tó ní í ṣe pẹ̀lú pé bọ́mọ bá kọ́ tó bá yanjú yóò padà dẹni tó mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run lódodo òun gan alára yóò padà di àtùpà tí ń tàn mọ́lẹ̀ fara yìí lẹ́pẹ́ látara tiẹ̀ ọgọ́rùn èèyàn wọ́n tara rẹ̀ wọ́n fi mẹ̀sìn ọlọ́run yóò ṣòro púpọ̀ wọn ò tún ní fọmọ wọn sílẹ̀ kọ́ lọ kọ́ rùmà ìmọ̀ akéwúrọ́ tí ó lọ kọ́ tí ó fi di ẹni tí ń ṣe ìyàwó ìmọ̀ akéwúrọ́ tí ó lọ kọ́ tí o fi di pé ìhàn alukurani pọ̀ fáwọn èèyàn mú bí àgbo ẹ̀rí pé ńlọ́pọ̀lọpọ̀ ni wọ́n fa àwọn ọmọ wọn lẹ̀ fún ọ lọ́kọ́ ìmọ̀ akéwúrọ́ tó ṣe é pé ọmọ òkun tara rẹ̀ yóò tún di babaláwo nítorí pé ọkàn rọ akọ kí ó súkẹsúkẹ ẹrọ yóò sì máa lọ bá àwọn aláwo àwọn alágbègbà yóò máa bá wọn ṣọ̀rẹ́ yóò máa bá wọn rìn yóò dì múlẹ̀ wọn lọ́nà tó ṣe pé gbogbo ń táwọn bá ní láti rí ìranù wọn máa kó lé lọ́wọ́ yóò máa fi kó máa tó yóò máa fi ṣe bójúbójú nígbà tó ṣe pé bàbá aláwo ní bẹ lábẹ́ àgbègbà wàlà hàwùlà wàlà kúwwata ìllà billah èèyàn mélòó ló fọmọ rẹ̀ sílẹ̀ kọ́ lọ kọ́mọ òdodo èèyàn mélòó ló nítorí pọ̀pọ̀lọpọ̀ ọmọ wò pé bàbá kọ náà àwọn náà kàn máa sọ pé eléyìí ọ̀dá eléyìí ọ̀dá eléyìí ọ̀dá náà ni ètò dáa ni ètò dáa ni bàbá wa pé eléyìí ọ̀dá eléyìí ọ̀dá ètò dáa ni kí láà padà fi dà kí láà fi ní ayé yìí náà sá ní alẹ́ lómi sọ pé òun gbọ́yé nínú gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ pé àwọn ò sí lójú ọ̀nà lóòótọ́ ní ní táwọn máa fi ṣèkejì òkèlè tí ó fi máa rọ́nà lọ́dọ́nà fún rọrùn ni làwọn wá ń tà wọn so òun náà sì ti mọ òdodo òun fẹ́ fi táwọn ń ṣe pálapàla yìí òun fẹ́ fi sílẹ̀ ṣùgbọ́n ẹ dákun táwọn bá wá sílẹ̀ kí làwọn máa jẹ ẹ dákun ẹ gbọ́rọ̀ ìta jẹ ó jẹ́ àgbàgbé ìta fẹ́ jẹ ṣé dandan ni fọmọ tó bá ti wá lọ sùn tó ti ẹ̀kọ́ tó dé yunifásitì tó gba gbogbo páálí ayé yìí tí wọ́n ń gbà ṣé dandan ni kọ́jẹ́ pé ìwé náà ni wọ́n máa ṣe jẹun kí ṣe dandan àìmọye ọmọ tó ṣe kọ́ lọ sùn yìí òun náà sì mọ̀wé dáadáa èsì tó dáa ló gbé jáde nígbà tó jáde nílé ẹ̀kọ́ ńlá amẹ́sẹ́tẹ́ ń ṣe lónìí kò fi nǹkan kan tán mẹ́kọ̀ọ́tọ́kọ̀ níṣẹ́ ń ṣe ilé ayé rẹ̀ àmọ́ kìí sòpè kìí sòpònú ọmọ ti ń ṣe tó bẹ́ẹ̀ náà tí wọn náà bá kọ́ kí tó ọmọ òdodo tó ọmọ ẹ̀sìn òdodo títọ́ náà yí ọ dáadáa títà náà bìsọ̀ lọ́wọ́ àdìsọ́ náà ọ̀tá pamọ́ sí ọ ìwọ kọ̀kọ́ jẹ́ ẹni tó ti dèèyàn dáadáa nípa pé ọmọ sí náà bọ́lọ̀ ṣe fẹ́ ẹ dákun kí la wá ṣe láyé yìí owó la wá kójọ ni àbí ilé la wá kọjọ níṣẹ́ la wá sílé ayé yìí nítorí ká lè bá sí náà àlọ́ ò lè sí náà tọ̀gá nímà tó oore ńlá ti ṣẹlẹ̀ ọlọ́run tún rore so ìwọ wà dẹni tó ṣe pé ìwọ ti dà ìwọ náà tún ṣe sábàbí kẹlòmíì náà tún dà ẹni tó náà bá fẹ́ kókó dá agbára rẹ̀ òun náà tún dá látàrí àlàyé tó máa ń ṣe fún ọ nípa ẹ̀sìn Ọlọ́run kí láà wá jẹ kí láà mú eléyìí ọwà ń tọ́ máa ṣe tọ́ máa jẹ ọwà ń tọ́ máa ṣe tọ́ máa mú gbogbo eléyìí báyìí ní tó ti yí àwọn onílàákà yìí àyàfẹ́ ni tó bá ṣe é pé ó nílàákà kò ló ó fi há para bí aláìnílàákà nítorí pé èèyàn bá wọ́n bá wọ́n bá lọ pọ́n àdá wa àdá yìí sì mú bérebére wọ́n fa ilẹ̀ dáadáa tó èèyàn wá fi gé èèyàn fi gé igi kò gé wọ́n sọ pé ah kí ló ń ṣe ọ́ tọ́lọ̀ ń fún ọ lápá mo gé kò gé tòbí aláìlápá lọ́jẹ̀ tó bẹ́ẹ̀ náà nìyẹn nígbà tí èèyàn bá nímọ̀ tí òfin fi sẹ́ bí aláìnímọ̀ ni ọ̀jẹ̀ tí wọ́n sọ pé àìlápá ńlá dóòmù so àìlápálá dùn mú àìsèmọ̀ ṣiṣẹ́ ó ti túmọ̀ sí kò nímà akramakumullah nítorí de eléyìí báyìí ẹni tó wá sọ pé òun náà fẹ́ fi tó ń ṣe sílẹ̀ tí ọ̀dà òun fẹ́ di dáadáa mú ìwọ kí láá jẹ iná sánisa fi ń tọ́jú ẹlẹ̀ fọlọ̀ ìwọ sáti gbìyànjú tiẹ̀ aláàánú lọ́lọ́ man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din al-imam ibn al-athir rahimahullah wọ́n ní al-fiqhu al-fahmu wad-diraya wal-ilmu fil-asl wọ́n ní al-fiqhu tánàbì sallallahu alaihi wasallam sọ bí pé yufaqqihhu fid-din yóò fún lágbọ́yé nínú ẹ̀sìn wọ́n ní al-fiqhu yẹn ni àgbọ́yé àti kí nǹkan yéèyàn yéké ó ń sin ní ìpìlẹ̀ ẹ̀mà torí ẹ̀ waqad ja'alahu al-'urfu khasan bil-'ilmi ash-shari'a ṣùgbọ́n nígbà tí ń lo gbólóhùn yẹn lónìí ó ti di gbólóhùn kan tó dá lórí ìmọ̀ nípa òfin ṣẹ̀ríyà tó bá sọ pé eléyìí faqih ìyẹn nípa olùmọ̀ nípa òfin ṣẹ̀ríyà so ṣùgbọ́n àdéhùn yìí báyìí bá ti ṣe rí yín àwọn olùmọ̀ wa sọ pé kì í ṣe kó dá lórí ìmọ̀ ṣẹ̀ríyà nìkan ó tún dá lórí gbogbo ìmọ̀ tó bá ní ṣe pẹ̀lú ẹ̀sìn ìmọ̀ nípa àgbàgbọ́ so ẹni tó bá nímọ̀ nípa eléyìí náà á sọ pé faqihun fi ddin olùmọ̀ni nípa ẹ̀sìn ẹni tó lọ́n fún lágbòye nípa ẹ̀sìn torí ìdílé lẹ́yìn alimami ahmed rahmatulahi alayhi ó ní annasu muhtajuna ila al-ilmi aktharu min hajatihim ila at-ta'ami wash-sharab لأن الطعام والشراب يحتاج إليه في اليوم مرة أو مرتين يحتاج إليه في اليوم مرة أو مرتين والعلم yọ̀ṣáàjò ìlẹ́yìí bí àdàdì ànfààs. ìmáàmù ahmed ó ní bùkátà àwọn èèyàn sí ìmà ó ju bùkátà tí wọ́n ní sóúnjẹ sí jíjẹ àti mímu lọ. mo rò pé ẹ ń bá ọ̀rọ̀ mi lọ bùkátà àwọn èèyàn sí ìmà ó ju bùkátà àwọn sí jíjẹ àti mímu lọ. kí nìjẹ́ abájọ wọ́n nítorí pé ká jẹ ká mu ńṣe làwọn èèyàn á máa ní bùkátà sí lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ̀ríkẹ́ lómi one zero zero nígbà ẹ̀ẹ̀kan ní oúnjẹ jẹ lójúmọ́ ẹlòmíì wọ́n gba one zero one ẹ̀ẹ̀mejì lójúmọ́ àwọn ẹni tí wọ́n rí one one one gbá wọn ọ̀pọ̀lọ títí níbi ilé ayé wa ti dà lónìí wọ́n sì ń sẹ̀mí. ẹni ń jẹun lẹ́ẹ̀kan lójúmọ́ ń sẹ̀mí ẹni ń jẹ méjì náà ń sẹ̀mí ẹni tí ń jẹ mẹ́ta náà ń sẹ̀mí bàbá pọ̀ tá a káti ń jẹun lójúmọ́ pé ìwọ ń tiẹ̀ bàkáàdù ni ọ abolóúnjẹ kú ni ọ kápọ̀ ń jẹun lójúmọ́ ìmáàmù wa ni ṣùgbọ́n ìmà sọ pé bùkátà wa sí mà ó ju bùkátà wa lọ wọ́n ní yọ̀ṣáàjù iléyìí bí àdàdì ànfààs lódiwọ̀n iye òǹkà mímítà mí láàfin bùkátà mà síbẹ̀yìn náà mà nínú sáyẹ̀nsì ẹ̀mí ló lèèyàn mí láàrin ìṣẹ́jú kan kátó wá gbé sórí wákàtí kan kátó gbé sórí ojúmọ́ kan ní òdiwọ̀n mímí rẹ tó mí ló fi ń bùkátà mà Allahu akbar ẹ wá wò ó ìntàǹbùkátà ọ̀pọ̀ ju àríwọ ẹ fẹ́ni tó bá gbádùn lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ fẹ́ni tí ò tiẹ̀ gbádùn tó kún dùn jẹ kápọ ẹ̀mẹ́wàá lójúmọ́ òun là wá fálà fún òun là gbọ́lá fún èyí tá à ń bùkátà ló di wọn ayé mímí wá ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ ni wọ́n fi mú ọ̀ká kún kankan ọwọ́ jábútẹ́ ẹ̀rí pé ní ìsẹ́nìkan ọba sọ̀rọ̀ iṣẹ́ yòówù lè máa ṣe láyé yóò ní ntájẹ ni ntájẹ là ń wà kọlọ mẹjẹ apàdé ń tẹsí ọjẹ wá subhanallah torí ẹ lẹ́nu kan bá àwùjọ bá gbé à kọlọ nígbà tí fún wa ní ntájẹ kọlọ fún wa ní ntájẹ ntájẹ táàmù kọlọ mọ́tò wọn wá jẹjẹjẹjẹ yìí náà lọ́pọ̀lọpọ̀ ń sẹ̀mí fún ẹ̀rí eléyìí tó ṣe kó ní í ṣe pẹ̀lú bíbẹ wa gan gbogbo iye mímíjà mi là ń fi ń bùkátà rẹ̀ àkákùn kankan ní ìsèyàn mélòó ló fira rẹ̀ sílé tó kóun fẹ́ kọ́kí ànílé tó wà kódà fún àwọn àgbàlagbà ìwọ tó ṣe kó ti bọ́mọ ọlọ́ọ̀tì pẹ́ tó ọ̀kọ́ kí ó nígbèsè ayé rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wà kọ́ akọ́ ọ̀bá àjágbà lọ́kùnrin ọ̀bá àjágbà lóbìnrin ayé rẹ̀ wà lálẹ́ mẹ́dínà èèyàn mélòó lọ́fẹ́ kọ́ àyè ti wà fáwọn ọmọ kéékèèké ẹ wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kẹ́yìn náà mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run kìí ṣe nǹkan ní ẹnìkan tẹ́lómi ò ní orí ọlọ́run tí máa ṣe fún gbogbo ẹni tó bá fẹ́ ẹ o. èèyàn mélòó ló múra ọmọ rẹ̀ wá lè o èèyàn mélòó ló ń gá múra o. ok wọ́n ní ẹ ọ̀dà bí tó ti bọ́ máwọn lọ́wọ́ láwọn mọ́sálásí bọ́ọ̀ bá lè wá kàkà máa wá ti mọ́sálásí ńlá lò máa wá sọ́jà gbó ní gbogbo ọjọ́ larubá máa wá kọ́ nípa ẹ̀sìn rẹ̀ ó dòòrè ó dínkù káyì màkà rẹ̀ ọgbọ́n rẹ̀ èèyàn mélòó ní wá èèyàn mélòó ní wá wọn ò ní gbowó lọ́wọ́ rẹ̀ òkèèṣe pé wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó wọn àtúntò ẹ̀ẹ́dá wọn bá fa ọ torí mọ́tò tó gbé wọn wá epo láàárọ̀ sí àtìlẹ́dẹ́lẹ́ epo kápẹ́tọ̀ gbàgbọ́ pé mọ́tò àfáàní ẹ bá arọ́ sí lọ́fẹ̀ẹ́ kò sí sọ́jọ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tó fẹ́ gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ àníkọ́ wa gbẹ́sìn rẹ̀ bébí di sinimá lọ́pọ̀lọpọ̀ ń pè sí wọ́n lè ní fíìmù tuntun jáde bàbá màmá ọmọ wọ́n wá péjọ sétí kìkì wọ́n pọ̀ lọ́bìbà wọ́n làwọn fẹ́ wo sinimá láti bẹ̀rẹ̀ dókun ibẹ̀ sọ láti magrib ọ̀bọ̀ pọ̀lọpọ̀ wọn ò ní ṣe ibẹ̀ sọ láti ìṣẹ́ ọba wọn ní ṣe la hawla wala quwwata illa billah ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ yọ lọ jókòó sílé bọ́ọ̀lù wọ́n ní kíní wọ́n ń wọ̀ ya àjà lónìí ni ah mọ̀ ń fẹ́ kí bọ́ọ̀lù wọn sojú mi tí wọ́n bá ń bẹ̀rẹ̀ bọ́ọ̀lù láago mẹ́rin àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ aláìlérò ti débẹ̀ látàgo mẹ́ta àbọ̀ torí pé wọ́n ń fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ lójú àwọn. èèyàn mélòó wa ni ń kọ́ nípa ẹ̀sìn èèyàn mélòó lọ kẹ́sìn fún ẹ̀sìn ìmọ̀ nípa ẹ̀sìn tí wọ́n ní à ń bùkátà lóde wọn bá ń ṣe mí èèyàn mélòó lọ kẹ́sìn rẹ̀ kún. síbẹ̀ kùmọ̀tẹ́nu sátà ẹ̀kọ́ ẹ̀sìn ni tó bá tó bóyá ẹnìkan ìdánilẹ́kọ̀ọ́ ní wá ẹni tí ò wá hàn òun wá ń kọjá lọ lọ́wọ́ àbítẹ́yìn jáde bóyá láti inú mọ́ṣáláṣí àbí láti ilé tí ó sílẹ̀ lọ sí ń bẹ̀ alọkọ nípa ẹ̀sìn níbi à ẹ̀sìn lọkọ wọ́n sì yín lọ́nà ni nítorí pé àkọ́ wọn ní ọlọ́run sọ ànábì sọ àwọn aláwọ̀ àti wọn lọ́nà ìwọ tó ń sọ pé ifá sọ ìwọ tó ń sọ pé ògùn sọ ìwọ tó ń sọ ni yanrìn fẹ́ sọ ju sinatẹ́ torí di eléyìí báyìí ìmọ̀ ẹ̀sìn ọ́ pàtàkì ọjọ́ sì ń lọ bọ́jọ́ ti ṣe ń lọ lóníkàlùkù súnmọ́ sàárè ẹni tó gbọ́ láyé tí ò tẹ̀lé òun ló kù tí ó rojọ́ tó bá déwájú ọlọ́run ẹlẹ́dàá wa àìgbọ́ òsì àìmọ́ ti bùṣe gbogbo àwọn tẹ̀ ń jọ ń gbéra yín láńkẹ̀ tẹ̀ ń tanra yín jẹ tí wọ́n ní kó ọmọ lọ pẹ́sìn tí wọ́n ní bọ́ọ̀bù àti ẹ̀kọ́ èyí táwọn ti dà báwọn ṣe dà ní kọ́ lọ kọ́ mọ́kọ́ tó dodo tó fi máa ṣẹ̀sìn báyìí lọ́bi ti fà wọn sọ abáàlẹ̀ lórí ẹ̀ pé lẹ́yìn ọjà gbogbo wọn ò ní rí wọn mọ́ o bàbá sọwọ́ ìyà nínú sàárè ò ní rí wọn mọ́ o gbogbo àwọn ẹni tí ń gbọ́ láǹtẹ̀ tó fura wọ́n tún padà gbé ọ ní téèni o kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣàánú wa o ká kọ́ mà nípa ẹ̀sìn à rẹ̀ ju ká jẹ ká àtẹnudẹ lówó àtẹnudẹ olówó kọ sẹni tí ọmọ ṣiṣẹ ìyanu òun sá ìyanu ń kó kèlè bọ iṣẹ ìyanu náà nù oníkálukú wa là ń jẹun àwọn kéde gbogbo wa la máa ń pẹ sí wa ẹ̀yẹ wo ìyàlẹ́nu ńlá ọlọ́ọ̀ni ká máa ṣe sọ láti lẹ́ẹ̀ máa rún lójúmọ́ òun ni ìjọsìn tó pọ̀ ló ń ka tọ́lọ̀ ní ká máa ṣe láàrin òru kan ọ̀sán kan ẹ rí i pé bó ti ṣe wá pọ̀ yìí òun ló yẹ ká mọ̀ nípa rẹ̀ dáadáa jù ọ̀pọ̀ àìmọye mùsùlùmí tí màá ń ṣe sọ láti wọ́n ń súfèé ni o wàláì kan ìyàlẹ́nu tẹ́lómi bá rùkú yóò súfèé ni tẹ́lómi bá forí kanlẹ̀ yóò súfèé ni sábà láwọn ń tàtáyà wọ́n ń súfèé ni tọ́lọ́ kárí pé ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ òun bóyá bí ti ń díje subhana subhana rabbiyal azim sùn ó rò pé wọ́n ń ṣe sùn sáàdì ẹ̀yìn lónà bá máa ṣe sùn sùn sùn sùn torí rẹ̀ ẹ̀rí tí yorùbá máa dá sàtó láti kékeré ni màlẹ́ ti kọ́ ọmọ rẹ̀ lásọ àkọ́kọ́ àwọn ẹsẹ̀ màlẹ́ mùsùlùmí làwọn. ìjọ ń pè lásán oníkéwù tó nà bá wa kọ́ kí tí ọba máa sọ lórí sọ́dà <laughs> ṣe kọ́ ọ máa sọ ìnífàṣíà kọ́ ọ máa sọ olùsúra tọ́lọ́ ní kò kélé fọkọrọ ó má tẹ̀ sọ̀rọ̀ mi nà kọ̀rọ̀ àkàrà wọn kọ́ mọ̀ ayé yìí. wàláì máa tàn yàn jẹ èyàn máa wò pé kò sí rò èyàn máa wò pé à mímí kò lè mí o àti pé ọrọ tó ń ti dàpàtì lọwọ ta ni gan ni lọ́wọ́ ta ni gan ló ti dàpàtì wọn máa wá fẹ́ nítorí nǹkan tí wọn jẹ wọn máa ti àwọn èèyàn nítorí tí jẹ àmà ìgbà míì ó lè jọ pé òbí àsìkò ti lọ mọ́ àwọn lọ́wọ́ ẹ fà àwọn ọmọ yín lẹ́jọ́ wọn kọ́ńkọ́ ẹ̀sìn ọlọ́run torí ní òjì káwọn ọmọ yẹn wúlò fún yín lẹ́yìn ìgbà tẹ̀yìn ọ̀bà sí má nítorí pé ọmọ bóòlù ti fẹ́ jẹ́ ọmọ rere tó yẹ kó yóò máa ṣàdúrà fún yín kẹ́ẹ̀tún máa ní ládàá àdúrà tí máa ń ṣe fún yín lẹ́yìn ikú yín bóòlù ti fẹ́ jọ́ máa rí tí ọ̀bá kọ́ mọ̀ nípa ẹ̀sìn Islam ní ìmọ̀ gidi ní ìmọ̀ dáadáa tí èsì mọ̀ pàlàpàlà torí de lẹ́yìn ipe ká jẹ́ ẹni tó jẹ́ pé yóò lójú kòkòrò láti mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ká sì ṣiṣẹ́ tọ̀ nínú àwọn ẹ̀rí eléyìí ti ń tọ́ka sí ọlá tí ń bẹ fún ìmọ̀ èèyàn ọmọ ẹ̀yà mi òun náà ní kí anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́jọ́ kan àwọn sọ̀hábà ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n bá sọ nípa èèyàn méjì àkọ́kọ́ nínú wọn ó jẹ́ sẹ́sìnsẹ̀sìn tí ò ní mà èkejì jẹ́ olùmọ̀ tó ṣe pé ọmọ dáadáa anabi sallallahu alayhi wa sallam ọwọ adáhùn òní fadlu al-alimi ala al-abidi ka fadli ala adnakum anabi ní ọlá tí ń bẹ fún olùmọ̀ tó jẹ́ pé ń sin lọ́n pẹ̀lú mà ọlá tí ń bẹ fún lórí sẹ̀sìnsẹ̀sìn tí ò ní mà. ó dà gẹ́gẹ́ bí ọlá àti àjùlọ mi ni lórí ẹni tó kéré jù nù yín salawatu rabbi wa salamuhu alẹ lẹ́yìn rẹ̀ lànà bí tí wọ́n sọ pé inna Allaha wa malaikatahu wa ahla as-samawati wal ardi hatta an-namlata fi juhriha wa hatta al-hut la yusalluna ala àlẹ an-nasi al-khayr. Annabi sallallahu alayhi wa sallam ń dájú ọlọ́run. àtàwọn màláìkà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí ń bẹnu sámà méjèèje àti ilẹ̀ méjèèje tó fi dórí àwúrèbe nínú ihò rẹ̀ tó fi dórí àwọn ẹja nínú bú gbogbo wọn pátá ni wọ́n ń ṣe àdúà fún ẹni tí ń kó àwọn èèyàn ní màárì Allahu akbar ìwà dúró nǹkan tí wọ́n ní ń ṣàdúà fún ẹni tí ń kó àwọn èèyàn ní ìmàtọ̀dá ẹni tí ń kọ́ àwọn èèyàn ní ntọ́ dáa àwọn túmọ̀ sí pé ẹni tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní ntọ́ dáa náà sẹ́wọ̀n pátó òdìjẹ́ ló wọ́n mọ̀ àgbà tó o túmọ̀ sí pé ọ̀run ti wọ ẹlòmíì fún ìpè ọ̀run ti wọ fún àwọn kọ̀bákùngbé ọ̀rọ̀ tó ṣe pé àwọn ẹ̀dá gbogbo tí wọ́n ń sẹ́fun lépè látàrí pé ń kọ́ àwọn èèyàn láìda oríire tiẹ̀ sì ti pọ̀ ọ̀nsán àtayọ odò eléyìí tó ṣe pé ọkẹnu látàrí rere tí wọ́n ń kọ́ ọmọ aráyé gbogbo ẹni tí ń bẹ nínú sánmà méjèèjì àmàlẹ́kọ̀ ọlọ́run àti gbogbo ẹni tí ń bẹ nínú sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì tó fi dórí àwúrèdè nínú kòtò rẹ̀ tó fi dórí àwọn ẹja tí ń bẹ nínú bóòdò gbogbo wọn ní ṣàdúrà fẹ́ni tí ń kọ́ ọmọ èèyàn lórí. àdìsí alimami Tirmidhi ló gbé ó sì ní àdéhì hasan sahih àdéhì tó fẹsẹ̀ rìn lọ tó gún régé ni. alimam àbí eh, sàábì àgbà abdullahi ibn abbas radiyallahu anhuma ó ní dájúdájú ẹnikẹ́ni tí bá ń kọ́ àwọn èèyàn ní rere nǹkan wọn ní màtọ́ dáa tó nyarantí ọlọ́run sọ ànábì sọ tastaghfir lahu kullu dabba gbogbo ẹ̀dá tó lọ́n dá pátá ní ọmọ tọrọ àforíjì fún hatta al-hut fi al-bahr títí ó fi dórí àwọn ẹja tí wọ́n bẹ nínú òkun tí wọ́n bá ní kí ló dé tó fi dórí pé ẹja tí ń bẹ nínú òkun náà òun náà ń ṣàdúrà fọlùmà tí ń kọyàn ní màrèrè wọ́n ní ìdáhùn rẹ̀ ni pé àǹfààní ìmàrèrè tí ń kọ́ àwọn èèyàn yẹn ó gbogbo nǹkan tó fi dórí àwọn ẹja tí ń bẹ nínú ibú Allahu akbar nítorí pé àwọn olùmọ̀ ìmọ̀ ni wọ́n fi dá wọn mọ̀ ìmọ̀ làwọn náà fi wá ma kí ló tọ́ àti kí ló ṣe wọ̀ wọ́n sì ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ní gbogbo ìgbà ṣe dáadáa ní kẹ́ ẹ máa ṣe o ẹ ṣe dáadáa sí gbogbo nǹkan o ẹ má ya òbílẹ̀ jẹ́ o kódà tó fi dórí tẹ́ẹ̀bà pa ẹran ẹ pa gbọ̀nà tó dáa o àwọn ẹja tẹ́ẹ̀bà mú wọn ẹ mú wọn gbọ̀nà tó dá o ẹ má lọ da gamale twenty ẹ má lọ da sódò ẹ má da sókun kẹfì bá ti gbogbo àwọn ayé àwọn tí ń sẹ̀mí nínú odò kẹfì bàjẹ́ torí ẹ̀ lọ́lọ́wọ́n bẹ lẹ́dàá wa ló ṣe fi ma gbogbo nǹkan ipe ẹ máa sọ̀rọ̀ àforíjìn fún àwọn onímọ̀ tí ń kó àwọn èèyàn rere ṣe kọ́ máa jẹ́ ìtàn dáadáa tí wọ́n ń ṣe ránṣẹ́ sẹ́yìn náà. wọn ní sábàbí nù nínú àwọn ẹ̀rí eléyìí tó ń tọ́ka sọ́lá eléyìí tó ń bẹ fún ìmọ̀ àti àgbéga wọn náà nípa àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa wọ́n máa da ìyẹ́ wọn sílẹ̀ wọ́n máa da ìyẹ́ wọn sílẹ̀ fún ẹni tí bá ń kọ́ mà <laughs> èyí tá a sọ síwájú ń jẹ́ tó lù mà tó ń ti ń kọ́ yẹn eléyìí tó wá jẹ́ tó máa ti ń kẹ́kọ̀ọ́ Allah anabi sallallahu alayhi wa sallam nínú hadith safwan ibn asan wọn lọ anabi sallallahu alayhi wa sallam sọ pé innal malaikata tada'u ajnihataha li talibil ilm ridan bima yasna' onídàájọ́ àwọn màláíkà wọ́n máa ń da ìyẹ́ wọn sílẹ̀ wọ́n máa ń da ìyẹ́ wọn sílẹ̀ fún ọmọ tí ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn nítorí pé láti fi sàmì páwọn yọ́nú sí nǹkan ti ń ṣe láti sàmì sí páwọn yọ́nú sí ti ń ṣe alimam ahmed àti ibn Majah àtàwọn míì ni wọ́n gbé jáde wọ́n sì sọ pé hadithi tó fẹsẹ̀ rìn lẹ́nu gẹ́gẹ́ bí Sheikh Al-Albani ti ṣe sọ kí wọ́n á lè pé màláìkà wọ́n máa ń da ìyẹ́ wọn sílẹ̀ fún ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ oríṣiríṣi làwọn olùmọ̀ sọ nípa àtútù mẹ́lẹ́yìí àwọn kan sọ pé wọ́n máa tẹ̀ ìyẹ́ wọn sílẹ̀ fún àwọn kan sọ ike ìtumọ̀ rẹ̀ ni pé àwọn màlẹ́kà gan máa tẹríba fún ọmọ tó ṣe pé ń wá mà nípa ẹ̀sìn qala Allahu qala rasuluhu àwọn olùmọ̀mí ti sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé àwọn màlẹ́kà gan máa wá jókòó sí àwọn àyè tọ́mọ tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà ti máa jókòó kọ́mà wọn ò ní fòmà ní ìgbà tí àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn bá ń kẹ́kọ̀ọ́ nípa gẹ́gẹ́ bí al-Imam al-Khattabi bí wọ́n ti ṣe sọ nínú tírà wọn Ma'alimus Sunan tí ọba wa sí ọlá ńlá fún ọmọ tó náà ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tó yàtọ̀ sí oore ńlá yìí oore ńlá yìí ọba tó láti fi sàmì àti àpẹẹrẹ bí ìmà bó ti ṣe ga nínú tó tún tọ́ka sí ọlá ńlá tí ń bẹ fún ìmà òun náà ní pé ìmà òun náà lọ já sí ohun tánàfi àwọn ànáfi ọlọ́run tí wọ́n jogún fáwọn èèyàn Kathir ibn Qais ó ní kuntu jalisan ma'a Abi Darda fi masjid Dimashq mo jókòó ń jọkàn pẹ̀lú Abu Darda ọ̀kan náà sahabi anabi Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan ní mẹ́tíláṣí. Dimashq Damascus ọkùnrin kan bá wà bá qala ya Aba Darda ó ní wọ bàbá Darda inni jituka min madinati rasuli sallallahu alayhi wa sallam li hadithin balaghani annaka tuhaddithu láti madina anabi sallallahu alayhi wa sallam ni mo ti wá bọ̀ ní dimashq nítorí àdéhìí kan tí mo gbọ́ pé òun jíṣẹ́ rẹ̀ fáwọn an rasulillahi sallallahu alayhi wa sallam. ò ń jíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn pọ́rọ̀ ànábì máa jẹ tìkẹ̀lẹ̀ hàjẹ́tì ìbá kankan mi wá sọ́dọ̀ rẹ̀ jù léyìí lọ. قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أبو الدرداء وأدام ونبين مقبوط النبي صلى الله عليه وسلم صباي من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنه وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ورثوا العلم فمن أخذه أخذ فمن أخذه أخذ بحظ وافر حديث يا أبو داود الترمذي لو بجادي أسجادي في تقولي tabawo dáadáa أريكي rí في pé àwọn òfin màṣẹ́rẹ́ ìyẹn wá láti láti wá ṣèbéèrè nípa àdìsí ẹyọ kan ó ní nǹkan kan mi ò gbé mi wá ju pé mo wá ṣèbéèrè nípa àdìsí lọ ẹ sì mọ̀ pé láti Madina sí Damascus ìrìn oṣù kan ni kéèyàn tó débẹ̀ àlọ oṣù kan àbọ̀ oṣù kan á mà ṣàlàyé àdìsí lọ́jọ́ mi. jazakumullahu khairan ní kí Allah subhanahu wa ta'ala kí ó bá ṣe àlékún ìmọ̀ àwọn olùmọ̀ wa kó dẹ̀ ṣe mímúlò rẹ̀ nírọ̀rùn fún àti àǹtẹ̀tìgbọ̀ náà tí ó bá tún di ní ọjọ́ mẹ́jọ bákan náà a máa tẹ̀síwájú níbi tí wọ́n bá láyé àhàdísì náà lọ kí ọlọ́run kó ṣe náà fún ìyàtẹ̀yìn asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.